أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله سبحانه وتعالى atọrọ ìkẹ́ àti gí ọlọ́run fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti gí ọlọ́run kó máa bá wọn ara lé ànábì wa muhammad àtàwọn sàábì ànábì wa muhammad àti gbogbo al'umma ànábì lápapọ̀ abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala fún ẹnì kọ̀ọ̀kan wa kó kà wá kó lé wa kó wọn ọmọ àti àwọn àrọ́mọdọ́mọ wa kún àwọn ẹnìkẹ́ kó sì má dáwọ́ ìkẹ́ dúró lórí wa títí dijọ́ gbẹ̀ǹde alqiyama. Uh, inshallah ta'ala mo fẹ́ fi ìjókòó yìí sọ̀rọ̀ nípa ṣé ìyàtọ̀ ń bẹ láàrin àkídá àti almanhaj alàkídá àti almanhaj ǹjẹ́ yàtọ̀ ń bẹ ní àárín méjèèjì bákan náà ǹjẹ́ aburú tí ẹ wà níbi wípé tí a bá rí èèyàn kan tí ó bá fi ìyàtọ̀ rinlẹ̀ láàrin alaqida àti almanhaj tó sì já sí pé wọ́n ṣàlàyé nípa ẹ̀ níbàámu sí ìlànà eléyìí tí kò tako nǹkan kan nínú islam alhamdulillah mo láǹfààní láti gbọ́rọ̀ ọmọ ìyá wa kan tí ó sọ̀rọ̀ nílọrin ọmọ ìyá wa yìí sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí ìkànnà àwọn àlùfáà sọ tí àwọn náà sọ nípa ìyàtọ̀ láàrin manhaj àti al-aqida níbi ìdánilẹ́kọ̀ọ́ wọn fún àwọn tí wọ́n já wọn máa kẹ́kọ̀ọ́ àlùfáà wa yìí tí wọ́n ń bẹ wájú wọn tá à ń bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fún àlùfáà wa náà àti ẹnìkíní àtẹnìkejì àlùfáà wa àkọ́kọ́ àti ọmọ ìyá wa kejì àǹbẹ̀lẹ̀ wa Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún istiqama fún ẹnì kọ̀ọ̀kan wa lọ́dọ̀ tèmi ìkíní kejì wọn náà ni wọ́n ń sunna ó tiẹ̀ já sí pé àáfàá tí ó sọ̀rọ̀ láti lọrin ó láwọn abi a ti disagree pẹ̀lú ara wa lórí àwọn abala kan nínú àwọn alamari tó ní ó ń ṣe pẹ̀lú ẹ̀sìn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àfọwọ́kù ní ìjẹ́ alùsùnà báwa bá tiẹ̀ jọ ń bí dé àlọ́dọ̀ rẹ̀ so àyè fi tẹ̀bdíì ká máa fi ṣe mujazat èyí tí kálukú bá ríra wọn sí náà ni ó sọ tá a sì ń bẹ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ ká gúnlẹ̀ dáadáa lẹ́yìn náà ni wípé síwájú kí n tó wọnú ọ̀rọ̀ mi màá fẹ́ pé àáfọ̀ ọmọ ìyá lọ́rin tí ó sọ̀rọ̀ yìí sí àkíyèsí àwọn kankan nínú àwọn àkíyèsí tí mo fẹ́ láti pe ọmọ àyà wa yìí sí òun náà ni ìfarabalẹ̀ nígbà tá a bá ń fọ èsì lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn bá sọ tó jẹ́ pé ọ̀rọ̀ ìmàní so ká farabalẹ̀ fọ èsì tí àfáà bá lọ tún fídíò yẹn wò àfóòrí pé kò sí farabalẹ̀ ńbẹ̀ so wọ́n ra wọ́n ra. ó pọ̀ níbi kínní yẹn káfọ má bínú gbólóhùn tí mo lò yẹn àìfarabalẹ̀ pọ̀ ńbẹ̀ jẹ́ kí n lò bẹ́ẹ̀ àìfarabalẹ̀ ó pọ̀ níbi kínní yẹn tó já sí pé yóò jẹ́ kéèyàn máa rí bí ìṣe àwọn ọmọdé tá a bá fẹ́ pa àwọn èèyàn ṣàkíyèsí ẹ má jẹ́ kó jẹ́ ìlànà àṣà láàmàlù láti máa fi pa àwọn èèyàn ṣàkíyèsí àbí láti máa fi sọ̀rọ̀ ẹni tó ní ó ṣe pẹ̀lú mímà ká máa wá lo ìlànà àṣà ká máa fi àdírẹ́sì ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n bá sọ torí pé àwọn tẹ́ kó síwájú wọ́n ń kẹ́kọ̀ọ́ lára yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe làwọn èèyàn wọ̀nyí ni wọ́n ń wò lára yín so àwọn bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ó ń mú ó fẹ́ máa jọ bí ìgbà téèyàn ń wùwà bí aṣa àwọn tí wọ́n sì jókòó níwájú wa náà ń kẹ́kọ̀ọ́ gbogbo harakatu wa sakanatu wa gbogbo ẹ̀ ni wọ́n ń kọ́ torí pé wọ́n gbà wá láàfáà ni wọ́n fi jókòó níwájú wa wọ́n sì rí wípé àwọn ò mú ṣe wa àwọn ò mú ìmọ̀ wa àwọn ò mú ọ̀rọ̀ wa kódà àwọn míì àtún máa mú ṣe lára ẹni tí wọ́n bá ń gbọ́rọ̀ rẹ̀ ìyẹn ló fà tó fi já sí pé sí ìfarabalẹ̀ tó pọ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú mímà fáwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹta nínú nàṣíhà àkíyèsí tí máa pe àfáà sí ìyẹn àfáà tó sọ̀rọ̀ nípa Dr. Fadil kọlọmba ni jẹ́ kí a rí àlùfáà wa pé àfẹ́sìn ni wọ́n onímímà ni wọ́n àfáà yìí sọ̀rọ̀ wọ́n wá wọ́n yọ àpọ́nlé tó yẹ ká ṣẹ́kù sí ara àgbàlagbà sáru onímọ̀ wọn yọ kú nínú sọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn mẹ́tọ́dì tí àfa ń lò kódà bá fò bá tiẹ̀ lówó síbẹ̀síbẹ̀ náà ni à ń ra wọn tasọ̀rọ̀fáàtù tí ń jọ bí ìgbà téèyàn ń kàyàn lábùkù ń bẹ̀ rárá bẹ́ẹ̀ kọ́ ni àwọn àfa kọ́ wa báwọn àlùfáà ṣe kọ́ wa òun náà ni wípé gbogbo tá a bá fẹ́ ní rọ́dù ìyẹn ni pé tá a bá ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ láti fi kó ọ̀rọ̀ onímọ̀ dànù ká ṣẹ́ àpọ́nlé kò sáro onímọ̀ yẹn kó jásí pé ọ̀rọ̀ rẹ̀ tá a rí pé kò ṣe déédé kò dọ́gba yẹn olùlọ̀rọ̀ tá a gbà dànù a wàá àpọ́nlé kò síbẹ̀ kan nìyẹn then mi náà lọ pẹ̀lú tá a lè fẹ́ sọ pé ó fẹ́ jọ bí ìgbà téèyàn ń ṣe bí so téèyàn ò sọ tá à ń sọ̀rọ̀ pẹ̀lú gbogbo àwọn harakatu tí ó máa túmọ̀ pé a fẹ́ máa wọ́ yàn lẹ̀ so nínú ìwé lárúbáwá sí ni wọ́n ní alharakatu afsahu min almantiq alharaka afsahu min almantiq ìṣesí tẹ́ ẹ yẹn ni ó máa ń sọ̀rọ̀ ju ẹnu lọ ó sọ̀rọ̀ ju gbólóhùn lọ ìṣesí àtètè máa sọ bó ṣe ń tírìtì bó ṣe ń mú àti hádùn kan even máa sọ ní gbólóhùn abala yìí jẹ́ kan bẹ́ẹ̀ then abala míì tí mo tún fẹ́ pa àfa àsákèsí tí mo lè kà kún bí ẹlẹ́ẹ̀kẹrin àkíyèsí mi fún àfa òun náà ni ká máa dúró ní dúró wípé àní ń ta aṣọ yìí láyé òun náà ló ń bẹ lójú ọ̀nà mímá àní kò sí nǹkan míì sẹ́ torí wípé nígbà tí àfa tó sọ̀rọ̀ láti Ìlọrin kì í sọ́mọ́ Ìlọrin àmọ́ Ìlọrin làfa náà gbé ìgbà tí àfa tó sọ̀rọ̀ láti Ìlọrin yìí tí ó sọ̀rọ̀ ìgbà táfa yẹn ń bẹ nínú lẹ́ni tí ń tẹ̀lé àfa jabata yẹn ní alfa aliyu jabata kọlọmba ni ṣàlékún ìdáyà fún kó ṣe ìdáyà fún àfa náà ìgbà táfa yìí ń bẹ lẹ́yìn àfa aliyu jabata báfa ṣe ń fọwọ́ sọ̀yà náà ló pé àní táwọn ń sọ yìí ṣe òun náà ní manhaju salaf òun náà ní táwọn àfẹ́sìn bẹ lórí ẹ̀ kò sí mi ṣe kò síbi táwọn ò ti lè gbé táwọn ò lè gbé wọ ṣùgbọ́n ńgbà tó yá àfa padà rí i pé táwọn ń bẹ lórí ẹ̀ ń gan-an pàǹtí ní ìranu ní ṣùgbọ́n same thing irú bá fa ṣe ń ṣe lónìí yìí pé àníṣe kò síṣẹ́ kò sí kíní kan ṣẹ́ kò sí kíní kan ṣẹ́ àfa bá ṣe ń fẹsẹ̀ janlẹ̀ lórí ẹ̀ ń jọ́ náà lọ́wọ́ ni lẹ́ni tó bá mọ ìgbà tí àfa ń bẹ lórí manhaju jabatiya yẹn so irú ìṣesí ntẹ́wá fẹsẹ̀ janlẹ̀ lórí ẹ̀ níjọ́ náà láti bíi two thousand and five títí di bíi two thousand and twelve àbí nkankan tẹ́ ń fẹsẹ̀ janlẹ̀ janlẹ̀ lórí ẹ̀ ní tó padà wá dìgbà yẹn tẹ́ padà wá rí pé ntẹ́ ń ṣe bátìlù ni tẹ́ sì fẹsẹ̀ janlẹ̀ lórí ẹ̀ tẹ́ ń challenge àwọn èèyàn ní kíkan kíkan pé àní mo challenge àní kò sí àní kíní kan so tẹ́ tó wá ń ṣe bẹ́ẹ̀ lónìí at least nínú ẹni tó yẹ kó ti kẹ́kọ̀ọ́ bá àti máa fara balẹ̀ handle àwọn ọ̀rọ̀ mímọ́ mo rò pé òun ló yẹ wa torí pé àná àná àfa so ó padà kàdába òní àfa padà kàdába ntàfà ń bẹ lórí ẹ̀ lánàá òní àfa dọ̀lára ntí àfa ń bẹ lórí ẹ̀ lánàá ìṣe tí àfa sì fi ń fẹsẹ̀ janlẹ̀ lórí ntí ń bẹ lórí ẹ̀ lónìí bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe lórí tí òní àfa padà ń pè ní ìṣìnà lánàá nǹkan tàná tó jẹ́ ṣìnà ìgbà táfà ń bẹ lórí jabatiya lánàá àfọ òsínbẹ mọ lónìí ṣùgbọ́n ìgbà táfà ń bẹ lórí ẹ̀ lánàá bá ṣe ń ṣe náà ni táfà ń challenge gbogbo àwọn yẹn pé àní àní kò sí àní kò sọ́dọ̀ àfa àtà lè gbé dé àní kò sí kinní kan so gbogbo àwọn dìbẹ́tì tó lọ àwọn mọ̀nàkọ̀ṣáàtù mọ̀hàwáràtù tó lọ ní àwọn kàlámàtù tó lọ àfọ̀ òtórí ẹ̀ fi stáǹdì yẹn lẹ̀ ọ̀ǹtìgbà táfà lo táfà ń bẹ lórí ẹ̀ tó ń lọ bóyá bíi seven years àbí nǹkan kan tó sì jẹ́ pé irú báfà ṣe ń fẹsẹ̀ ẹ̀ janlẹ̀ lónìí náà ní ń fẹsẹ̀ ẹ̀ janlẹ̀ ní àná ntafa àwọn ní àfa wa sọ pé ntafa ń fẹsẹ̀ ẹ̀ janlẹ̀ lórí lánàá dọ̀lá lónìí ó yẹ káfọ́ kẹ́kọ̀ọ́ ń bì yẹn náà wípé ah báwọn bí àwọn bá tiẹ̀ mọ nǹkan kan táwọn rí pé kinní yìí báyìí ló ti yẹ kó rí ó nídìí farabalẹ̀ náà torí pé ó ṣeé ṣe káwọn tó padà tún rí wípé ntẹ́ni táwọn ń pè ní dọ́lù lénìí ẹ́ yóò máa jẹ́ hìdáyà ntí ń bẹ lórí ẹ̀ táwọn fi pè ní dọ́lù yóò máa jẹ́ hìdáyà tó bá dọ̀rọ̀ ó ṣeé ṣe nígbà tó bá jẹ́ pé àwọn tí ń bá yín fa ọ̀rọ̀ ní súnà náà làwọn náà ń ṣe ìjọ tẹ̀ ń bẹ lórí jàbàtíyà lánàá ẹ̀ ń pa àwọn èèyàn tí tẹ́lẹ̀ wà pẹ̀lú lónìí ní ẹni àánú pé wọ́n sì lórí súnà orí ń tẹ́ ń kọ́ ǹdẹ́mu pé kì í ṣe súnà lánàá lẹ padà wá wà lónìí ó yẹ ká fa akẹ́kọ̀ọ́ farabalẹ̀ ó yẹ ká fa akẹ́kọ̀ọ́ ìfarabalẹ̀ lórí ọ̀rọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ pé á ah, jẹ́ ń sọ̀rọ̀ ìlmíyàn so kí n sọ tèmi kí n sì tẹ̀síwájú kì í ṣe pé ká máa tún wá irú tá à ń ṣe lánàá tó ní wá padà sọ pé ìṣìnà là ń ṣe ká tún wá mọ ṣerú ẹ̀ lónìí náà lórúkọ wípé àwa náà la mọ súnà ijù la mọ sàlàfíà ijù tó sì já pé àná yín náà tẹ́ ẹ ṣe kọjá àwa la mọ súnà jù la mọ sàlàfíà jù náà lè fi pariwo tó ní yìí wá ń sọ pé ń tẹ́ ẹ mà lánàá kì í ṣe súnà kì í ṣe sàlàfíà so ó nídìí farabalẹ̀ nìyẹn ó nídìí farabalẹ̀ ìyẹn jẹ́ abala kan then abala míì tí mo tún fẹ́ pe àfa àṣà kìí sí. Si, òun náà ni wípé àwọn àṣesí tí àfàǹṣe ń gbà táfàǹṣe rọ́dùn fún Dr. Fadil kò fẹ́ yàtọ̀ sí àwọn àṣesí tí àwọn tí wọ́n bá ń bẹ lẹ́yìn àfa máa ń ṣe fẹ́ni tí wọ́n bá ń ṣe rọ́dùn fún so tó túmọ̀ sí pé n tabáfà ṣe ń ṣe yẹn mo wo fídíò yẹn mo wo going to be twenty nine minutes only because only lé ní twenty eight bóyá twenty eight minutes thirty four seconds àbí nǹkan kan so ó ti ń súnmọ́ twenty nine minutes mo wò ó tán yányán mo sì tún tún un wò dé abala kan so ńgbà tí mo wò ó ni mo rí i pé ìṣesí tí àwọn ẹ ìṣesí tí àwọn èèyàn kan ní ìṣesí tí àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn àfa àjàbàtà ìṣesí tí àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn àfa àjàbàtà tí wọ́n ń ṣe ó wà níbi ntafa ń display níbi fídíò yẹn tó túmọ̀ sí wípé n tó fi n tá lè sọ ni wípé ìṣesí àfa àjàbàtà níbi ìlànà káṣírọ́dù fáwọn èèyàn òun ló rìn sí òun ló tà á dá ló transfer sí ara àfa even tí ìbá ṣe pé ṣiṣẹ́ àfa nìyẹn tẹ́lẹ̀ tọ ajá sí pé bẹ́yìn ṣe wá ń ṣe yẹn àwọn ọmọ tẹ kó síwájú náà lè padà kó lára yín torí ẹ̀ la fi nídìí farabalẹ̀ lẹ́yìn náà ni wípé káàtì ẹ̀ wá sọ wípé challenge àfáàjàbàtà lónìí pé àwọn nǹkan tí ẹ ń kọ̀ndẹ́mù kó ń púrúfù wá kódà ẹ sọ fún àfáà wípé à pé n tí ò bá lè sọ tí ò bá lè ká kọ́ lẹ́tà ká sẹ́ǹdẹ̀ sáwọn àlùfáà níta kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ nìyí ẹn eh, alhamdulilah iṣẹ́ dáadáa náà ni ṣùgbọ́n tí mo kàn fẹ́ káfa ara ti ni pé lánàá ń gbà táfa ń bẹ lórí ẹ̀ ẹn táfa ń challenge àfa àjàbàtà fún lónìí òun náà ni sunna ni sàlàfíà lọ́dọ̀ àfa àlànà. sòtọ́ ẹ bá challenge ẹ àfa àlẹ́ ẹ challenge àfa àyín jàbàtà lónìí àná náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń tẹ́yìn náà ń pè ní sunna nìyẹn tẹ́ ń pè ní sunna nìyẹn so ló fa tó fi já sí pé a rí pé a nídìí kádẹ̀ farabalẹ̀ òní ká má ṣòro dùn wá kó nítì sòtórí ẹ̀ mò ń ro àfa tí ó ṣe tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ dòktór káfọ́ máa farabalẹ̀ nígbà tá a bá ń ṣòro dùn fáwọn yẹn ká sì má jẹ́ kí ìwà bí àṣà bí àìlójútì káwọn yẹn má máa gbóòórùn ẹ̀ nínú ṣe tá a bá ń ṣe so eléyìí kọ́ làkọ́kọ́ rú ṣe bẹ́ẹ̀ mo rántí pé lórí platform kan mo wà ń bẹ àfa náà wà ń bẹ́ẹ̀ ìkànnù àwọn àlùfà ìkànnù àwọn àlùfà wọn wá wọn wọn kírun eid wọn wá mú máìkì dání fún wọn nígbà wọn wá mú máìkì dání fún wọn tán wá gbé ọ̀rọ̀ yẹn wá sínú pílátífọ́ọ̀mù yẹn mo wá ní ah mo ní ẹ̀jẹ̀ àṣẹ sùúrù mo ní àáfàá yìí àkọ́kọ́ náà ẹni tó nímọ̀ ni ni wọ́n so ẹni tí ó sì já sí pé àríru rìpọ́ọ̀tù báyìí nípa wọn tẹ́lẹ̀ rí òun ni wọ́n tó bá wá rí báyìí ká di pa sọ ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ tá a máa fi ẹ ṣe jẹ́ ká ní tìsọ́ọ̀lù pẹ̀lú àáfàá bóyá ká tiẹ̀ gbọ́ tẹnu wọn pé kí ló fà á tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ mo wá ní ẹni bá ní nọ́mbà àlùfáà wa náà kó jẹ́ kí n kí n mà èmi ò mọ pápá wa gan bẹ ní orí inú inú platform yẹn alhamdulilayi musa padà gẹ́tì nọ́mbà ńgbà tí mo gẹ́tì nọ́mbà wọn mo sọ̀rọ̀ pẹ̀lú wọn wọ́n dẹ̀ sọ àwọn reason pé à kìí ṣèṣe sí táwọn ṣe àwọn ṣẹlẹ̀ máa kírun àmọ́ nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ tó tó fa tí ẹni yẹn fi wá gbé máìkì dání torí láti fi rescue àwọn jama tí òun ò ní dọ́dọ̀ wọn à nígbà wọ́n sọ báyìí àtàwọn àlàyé tí wọ́n so mọ́ èmi fọ́ọ̀lù fún kinní yẹn mo ìtara pẹ̀lú kinní yẹn mo dẹ̀ fi fún wọn lẹ́ excuse mo dẹ̀ get back sí orí platform pé ah kíní yìí mo ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn reason reason tá a mú wá ni pé ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa pàtàkì jùlọ àwọn yẹn tá a bá rí pé kì í ṣe ìlànà àwọn nírú ìlànà bẹ́ẹ̀ wọn ò ní fi irú ẹ̀ máa ṣe fáàrẹ́ àbí máa fi ṣọlá èmi sọ tèmi báwọn nígbà tí ó padà díjọ́ kejì táfó padà sọ̀rọ̀ àfa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí àṣà náà làfa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bó tiẹ̀ já sí wípé àwọn ẹ tahkikọtu padà ṣe dirasa tafa padà ṣe ń bi kínní yẹn mo wá fakọ afa wípé ah afa correct èmi ò wòye sí ibi yìí tafa bá sì rí mo comment nígbà tí mo rí àwọn ẹ sọtíyà tafa kọ tafa ṣe tó sẹ́ndì mo sì rí báfa ṣe àdírẹ́sì ọ̀rọ̀ yẹn ní afa tó wá àdírẹ́sì èmi tí mo kọ́kọ́ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ wípé ẹ a máa ń fẹ́ bí ọ̀nà tẹ́mi gbà sọ̀rọ̀ yẹn ọ̀nà tán máa ń fẹ́ gbà sọ àwọn èèyàn kan di aláṣejù ni torí èmi ti sọ rírọ̀ so àfàmù wa ní líle ní yamayama bá fàṣẹ ṣeun náà ni pé ọ̀nà tán máa ń gbà fẹ́ fi sọ àwọn kan lẹ́nu ni ìgbà tá a bá sọ bẹ́ẹ̀ ni àmọ́ ṣé lè ní ìdìṣà bẹ́ẹ̀ mi ṣe máa sọ lèmi sọ òun ok ìgbà táfa dé táfa tí mo gbọ́ kí ní àfàmù gbọ́ mo dẹ̀ ṣe tàlíkù lórí ẹ̀ kitabatan wípé ana ma'aka ẹ̀ẹ́ nfẹ́ rántí mo ti sọ mo ṣe lọ ìbára yẹn so musa fi rinlẹ̀ pé ìntàfà sọ ìntàfà sọ yẹn dìrásà fáwọn mo wá fakọ rẹ̀ pé a kìíní yẹn kò tí ì ṣe juwọ́lẹ̀ fún pẹ̀lú báfa ṣàlàyé àmọ́ mo wà dídùn àfa pẹ̀lú uslob mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ pé bóyá fi ra'yika ana ma'aka fi ra'yik wa didduka fi uslubika àbí nǹkan kan ṣáà mo sáà sọ tó jọ bẹ́ẹ̀ pé ń táfà sọ mo gbà á pẹ̀lú àfa àmọ́ uslubu táfà lò mẹ́tọ̀dì yẹn èmi ò sọpọ́tì mẹ́tọ̀dì yẹn so mo lè dákẹ́ síbẹ̀ but àfa wa bẹ̀ wá láti wá àtàkì mi gan ó ti sọ̀rọ̀ ó ti ṣe tàkìkọ́tù tó fẹ́ sọ ní àwọn nìkẹ́kọ̀ọ́ làfa tó wà ní platform èwo làbùrọ̀ máa ta sẹ́ni tó ń tí ẹja farabalẹ̀ ká wá dínà lẹ́yìn náà ni pé ṣé tá a bá tí ì ṣe gbogbo ẹ̀ kókókó àti ìlérí rọ́dùn ṣe ni lá abadan torí pé ẹni tá à ń ṣe rọ́dùn fún hìdáyà rẹ̀ ló jẹ wá lógún kórìnà rí in táwa rí pò ń lòdodo yẹn tó bá jẹ́ pò náà lòdodo lóòótọ́ lọ́dọ̀ ọlọ́run ní kẹ́ni ó rìnà rí lòdodo ni tó jẹ wá lógún wá ìtaba personality àwọn èèyàn jẹ́ bóyá pẹ̀lú ọ̀rọ̀ àbí pẹ̀lú ìṣesí tá a fi máa àdírẹ́sì àwọn èèyàn so táyì èèyàn irú àfáàfi lè máa sọ wípé àwọn padà rí i pé tí dòkítọ́rù fọ́dí ló ń sọ àwọn rò pé màá ń bẹ́ ńlẹ̀ tẹ́lẹ̀ náà máa ti wá rí i pé kò sí màá ńlẹ̀ kéèyàn máa sọ pé irú dòkítọ́rù fọ́dí kò sí màá ńlẹ̀ páálí kọ́là wa náà fi wọ́n á mo wà pẹ̀lú àfáà níbi ọ̀rọ̀ onípáálí nìyí èmi ò ń fi páálí wọn ìmọ̀ àwọn èèyàn èmi ò kí ń fi páálí ṣàhádà àwọn ìmọ̀ sókè yẹn máa sọ pé irú dr fọdil dr tí mo pè wọn torí wípé ibi tí wọn lẹ́bù wọn ni àmọ́ kì í ṣe pé òun ni mo fi wọn ìmọ̀ wọn ni àìmọye ẹlòmíín tá a máa pè ní dr tèmi ò gbà pé nǹkan bẹ láre so dr fọdil ni ẹgbẹ́ àwa rí i pé kò sí nǹkan ńlẹ̀ no no no kí ni yẹn kì í ṣe wọmọlúwàbí so yé kì í ṣe wọmọlúwàbí so torí ẹ aspect yẹn abala yẹn o fẹ́ kí àfa wòye sí ẹ ṣe rọ́dù fáwọn èèyàn nígbà tí ẹ bá rí kan sọ nǹkan tí yóò kù díẹ̀ káàtó àmọ́ ẹ mọ àwọn ọ̀rọ̀ gbáǹkó ọ̀rọ̀ kò bá kùn gbé ẹ rìdíùsì ẹ kó má jẹ́ pé táwọn èèyàn mọ̀ mọ̀ yín kó jẹ́ pé tó bá tiẹ̀ já wá àwọn èèyàn ò rí yín fúnlẹ̀ excuse pé eléyìí já wá bẹ́ẹ̀ ni kì í wí bẹ́ẹ̀ torí kò sẹ́ni tí ó lè já wá fún àmọ́ káwọn èèyàn mọ̀ yàtọ̀ láàrin pé ó já wá àti wípé ìṣesí ẹ nìyẹn so eléyìí ti dàbí ìṣesí ó ti wá dàbí ara nǹkan tó kù lára àfa nínú jàbàtì àtàfàṣe. No so lẹ́yìn náà máa wá padà sínú ǹjẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin àkídà àti manhaj torí ẹni tí ń gbọ́ mi tó lè má mọ̀ kí là ń pè lákìídà kí là ń pè ní manhaj èyí tí wọ́n ń pè ní àkìídà òun là àdìsọ́kàn èyí téèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ẹ̀ náà ń pè lákìídà èyí téèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí nínú ẹ̀mí wa tí nǹkan kan ò gbọ́dọ̀ dá ìgbàgbọ́ yẹn rú mọ́ wa lẹ́mìí àdìsọ́kàn yẹn wá lè da ó lè burú tó bá bá tọ́lọ́n ta nẹ́bì mú àdìsọ́kàn dáadáa nìyẹn tí ò bá ti bá tọ́lọ́n ta nẹ́bì mú kìí ṣe èyí tó da ṣùgbọ́n méjèèjì náà lèèyàn lè gbàgbọ́ ni tó já pé kò ní sí kankan tí ó tọ́ṣe ẹ̀ tí ó dàrú tẹni tó bá jẹ́ pé èyí ti ń bẹ lẹ́mìí rẹ̀ ń tó dáa ni nínú àdìọ́kàn wọn ó pe ní àkídà tó sọ̀híhà àkídà tó lálàáfíà èyí tó bá jẹ́ pé ń tó ń dì sẹ́mi ò dáa àmọ́ ó gbà wípé kò sí tẹ́ lè sọ tó lè mú un change ẹ̀ nínú ẹ̀mí òun òun náà ń pè ní al-aqidatu al-fasida àkídà àkídà tí ò da àkídà burúkú so n tán pè lákìídà ní kíni àdìsọ́kàn n tá a nígbàgbọ́ sí nínú ẹ̀mí wa tí ó sì sí nǹkan kan tó lè da bá a ṣe gbàgbọ́ yẹn rú nínú ọkàn wa kò sírun tó lè ṣẹlẹ̀ tá a lè fojú rí àbí tó lè rọ́ọ̀lù wá tí ó wàá mú wa tú nǹkan tá a di àdìọ́kàn rẹ̀ sínú ẹ̀mí náà fi ń pè ní àdìsọ́kàn ó ní tá a gbàgbọ́ sínú ẹ̀mí tí ò sí tó lè tu manhaj àwọn àlùfáà ò jẹ́ kó wá pé almanhaju huwa tariqul wadih òun náà ni ojú ọ̀nà tó kílẹ̀ tí ó dàrú tamani nahaja tariq ìtumọ̀ rẹ̀ ni pé ìtàdọ̀ha tariq ojú ọ̀nà yẹn kílẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn so táwọn sọ nínú lọ́dọ̀ àwọn àfáà nínú Islam yóò ní al-ma'na al-khas wal-'am al-ma'na khas wal-'am al-itlaqu am wal-khas so itlaqu special àti àkótán yóò máa wà fún tọ́wá ní at-tariq òun náà lójú ọ̀nà téèyàn ń tọ̀ láti fi ṣẹ̀sìn ojú ọ̀nà tá à ń tọ̀ láti fi ṣẹ̀sìn tó bá jójú ọ̀nà tó dáa manhaju náà ni ó jẹ́ tó bá jẹ́ etí ò dáa manhajù náà ni ó jẹ́ ojú ọ̀nà irú mẹ́tọ́dì táfà àfi ṣerọ́dù yẹn náà manhajù àfa nìyẹn ká ṣerọ́dù fún yàn débi pé ẹ̀tún bú yàn débi pé ẹ̀tún bú yàn débi pé ẹ̀tún ẹ̀tún ẹ̀tún tábùkù yàn bí ọ̀rọ̀ manhajù àfa nìyẹn fi rọ́dì níbi rọ́dù manhajù àfa nìyẹn níbi rọ́dù yẹn àfa lọ́rin yẹn ọmọ yà wá yìí so manhajù àfa nìyẹn tí ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kìí sòní ni mánájú yẹn bẹ̀rẹ̀ pé tá a bá fẹ́ ṣòrọ́dù fún yẹn o ká ṣòrọ́dù fún un débi pé àwọn ọ̀rọ̀ tó le yóò tún máa jáde lẹ́nu wá sẹ́ni yẹn mánájú àfa nìyẹn ṣùgbọ́n ṣe mánájú tó dáa ni kìí ṣe mánájú tó dáa kìí ṣe mánájú tó dáa kó jẹ́ pé òun ni aṣlù èèyàn ń bi rárá ìpìlẹ̀ rọ́dù ni wípé ká ṣe ká bàyánà ká ṣàlàyé òdodo tá a mọ̀ ipò ló clear sí wa nìyí ká sì fi ká sì ká ná kọ́sára ìlmíyàn láì ní máa ta sí personality èèyàn míì ṣùgbọ́n mẹ́nájú tàfà ni pé mostly tàfà bá ṣe rọ́dùn fún yín yóò bù yín ẹ̀ẹ́rì tí ó máa jọ bí àbùkù tàbá sọ pé èébú dàtí sí tí ó máa jẹ́ bí gbólóhùn àbùkù ẹ̀ẹ́rì níbi rọ́dùn àfà tó bá lóun fèsì fún yín tí ó sì dáa tí ò bá tọmọlúwàbí mu so tán bá ní almanhaj lọ́dọ̀ àwọn afa islam àwọn afa àwọn jẹ sheikh haman eh, aljami nígbà tí wọ́n ṣe taarif almanhaj wọ́n ní atariq atariqu atariqu eh, alladhi yasiru alayhi almuslimuna fi dinihim atariqu alladhi yasiru alayhi almuslimuna fi dinihim wọ́n lò ń lójú ọ̀nà táwọn mùsùlùmí ń tọ̀ níbi ẹ̀sìn wọn fìlà àkídà tí níbi ọ̀rọ̀ àkídà wọn wà ṣẹ̀ríà níbi ọ̀rọ̀ òfin ọlọ́run lílòfin ọlọ́run bákan náà wà sùlùk níbi ọ̀rọ̀ ìbáàdà wal akhlaq níbi ọ̀rọ̀ kíni ìwà wọ́n wá ní wà fi sa'iri nawahi hayatihim àti níbi gbogbo àpapọ̀ bá ti ń lògbèsí ayé pé gbogbo bẹ̀ náà ni manahaju kò sí so manahaju ni ó kẹnu ju àkídà lọ ìyẹn ló máa mú mi ló fà tó fi já pé táwọn àfáà mi bá wọn sọ pé manahaju yàtọ̀ sí àkídà wọ́n mọ tí wọ́n ń sọ kì í ṣe pé wọ́n ń takò kéèyàn ní manahaju tó dáa àbí kéèyàn rìn lórí manahaju àwọn sálàfù kọ́ ni wọ́n ń sọ. So ṣùgbọ́n ẹlòmíì tó bá ti gbọ́ táfà mi bá ti sọ pé manhajù yàtọ̀ sí àkídà ni tó ti gbọ́ yìí ni yìí pé manhajù salaf òun ni wọ́n ń takò ìyẹn ní òwà àgbọ́yé yẹn ní òwà malé lórí láti máa fi ṣe gbogbo rùdúrù tó bá ń ṣe fún yẹn torí pé àgbọ́yé ojú kan yẹn ló ń ṣe kíni olódìmú wọ́n á ti pé manhajù yàtọ̀ sí àkídà ó ti bìlífù pé wọ́n ń takò manhajù salaf ni rárá kì í ṣe bẹ́ẹ̀ bó tilẹ̀ jásí pé àwọn àfáà mi ń gbà mí ni tí wọ́n bá fẹ́ ánsà lórí ọ̀rọ̀ ṣé yàtọ̀ ń bẹ láàrin manhaj àti àkídà ní àwọn àfáàmì oníkankan náà ni àwọn àfáàmì ò dẹ̀ ṣe ìyàtọ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ Sheikh Bubas tí n bá ṣe mistake àwọn máa ń sọ pé ìkankan náà ni manhaj àti àkídà but àwọn àfáàmì bí àwọn Sheikh Uthaymin àwọn Sheikh Fawzan ẹ máa ra àwọn ọ̀rọ̀ tí ó máa túmọ̀ sí pé wọ́n ń ṣe yàtọ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé ó ní maana am ó dẹ̀ wà khas ó wà am ó dẹ̀ wà khas ní tó bá ti lè rí báyẹn wọ́n ti yàtọ̀ láspẹ̀tì kan nìyẹn tó yẹ ló máa mú mi ka ọ̀rọ̀ sheikh muhammad bin salih al-uthaymin rahimahullah ta'ala wọ́n béèrè lọ́wọ́ sheikh wípé mal alaqatu bayna as-suluki wal aqida kí ni àṣepọ̀ tó ń bẹ láàrin as àti aqida suluk mostly ìbádà náà máa ń lò fún wọ́n ní wàhálì yumkinu an yuqala rajulun ala aqidatin salima ala aqidatin rajulun ala aqidatin salima ká sọ pé ǹjẹ́ a lè sọ pé èèyàn kan ó ń bẹ lórí àkídà tó lálàáfíà ala aqidatin wa manhaj ahli sunnati wal jamaa kó ń bẹ lórí àkídà àwọn ahli sunna wal jamaa ti wọn walakin inda u khalalun fi ó láwọn ààyè kan bẹ́ẹ̀ fanarjul jawab fanarjul jawab bi tafsil afẹ́kẹ́ fún wa lésì pẹ̀lú ìfọ́síwẹ́wẹ́ wa arju nasihata fadilata sheikh lidu'at fi hadhihi almas'ala jazakumullahu khairan bẹ́ẹ̀ ni mo tún fẹ́ ẹ̀yin àfa wa alápọ̀nlé kẹ́ ẹ bá wa ṣe nasiha ìmọ̀ràn fún àwọn tí wọ́n jáwọn olùpèpè lórí ọ̀rọ̀ yìí aljawab èsì sheikh محمد بن صالح الأثيمين وأن بارك الله فيك كلما صحت العقيدة صح المنهج وصح السلوك وأن تي عقيدة بات لا لا فيها dandan ni manhaju lálàáfíà bẹ́ẹ̀ sì ni ìbáda náà ṣe kìíní yóò ní àlàáfíà wa kullama ikhtallat al-aqida ikhtalla al-manhaj was-suluk bẹ́ẹ̀ sì ni tí àkídà bá láàyè manhaju láàyè sùlùkù náà láàyè wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ míì wọ́n sọ ń pa àwọn khawarij àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn náà wá ní falmuhim in tó ṣe kókó tó ṣe pàtàkì ni pé anna suluka shay'un wal aqidatu shay'un akhar òun náà ni pé ìbáàdà àtàbùd kéèyàn ìjọsìn nǹkan kan tó dá dúró ni àkídà náà dá dúró lọ́tọ̀ wa kullama sahhatil aqidatu sọ́hal manhaj wà sọ́hal suluk tí àkídà bá ti lè da yóò jẹ́ sábàbí tí manhaj ó fi da tí ìbáàdà náà ó fi da wàkàtí tẹkùnù lẹ àkídà tó sọ̀híhá wọ́n ní ṣùgbọ́n gbà mí o ó ṣeé ṣe kí àkídà alálàáfíà bí máàna nítumọ̀ wípé anna rajula yu'minu billah pé àá pé lágbájá ó nígbàgbọ́ sí Allah gẹ́gẹ́ bó ti yẹ wa malaikatihi ó gba àwọn màláìkà gbọ́ wa kutubihi ó gba àwọn tírà gbọ́ wa rasulihi ó gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ wal yawmil akhir ó sì gba ọjọ́ kẹyìn gbọ́ wal qadar khayri wa sharri ó sì gba kádàrá gbọ́ oore àti aburú ẹ̀ lakin yukhti'u fil manhaji was suluk lakin yukhti'u fil manhaji was suluk ṣùgbọ́n ẹni yóò máa ṣe mistake níbi manhaj àti suluk yóò máa ṣe mistake níbi manhaj àti kíni suluk ṣùgbọ́n àkídà rẹ̀ ó da pé ìgbà míì àkídà yẹn lè da nítumọ̀ pé àwọn arkanul imani yìí ó yanjú lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n yukhti'u fil manhaj wa suluk àmọ́ níbi manhaj àti níbi ìbádà yóò máa ṣe kíni yóò máa ṣe mistake so ìdán tá a bá wo ọ̀rọ̀ ṣéèkì yìí wọ́n padà tún fi ń rinlẹ̀ náà ni wípé manhajú lè yàtọ̀ sí àkídà ó lè yàtọ̀ sí àkídà so ẹwọ́n tán ti sọ bọ̀ tẹ́lẹ̀ ẹwọ́n tí wọ́n sọ níbí báyìí so lẹ́yìn náà wọ́n tún wá sọ àwọn ọ̀rọ̀ wọ́n sọ àwọn ọ̀rọ̀ lọ síwájú sọ̀rọ̀ wọn yìí tá a bá wọnú liqa'ul babil maftuh nínú liqa'ul babil maftuh tá a bá wo tá a bá gbọ́ késẹ́tì one ninety one seventy nine ojú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ibẹ̀ ni wọ́n ti sọ ọ̀rọ̀ yìí náà àlùfáà wa míì nínú àwọn àlùfáà sunna wọ́n béèrè lọ́wọ́ wọn àwọn náà ni asheikh salih alfawzan hafidhahullah wara'a wọ́n bi wọ́n wípé hal hunaka farqun hal hunaka farqun bayna al-aqidati wal manhaj wọ́n ní ìjẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin àkídà àti manhaj èsì wọn ni wọ́n ní almanhaj a'ammu min al-àkídà manhaj kẹnu ju àkídà lọ manhaj ṣe kí ni ó kẹnu ó fẹ̀ ju àkídà lọ almanhaj yakunu fil àkídà wọ́n ní manhaj máa ń wà nínú àkídà wà fi manhaj máa ń wà nínú ìbádà wal akhlaq manhaj máa ń wà nínú wùwà wal muamalat manhaj máa ń wà nínú ìbálò kí káràkátà ti máa lọ láàrin àwọn èèyàn àti ti máa ń pàwọ́ àtàwọn èèyàn pọ̀ wa fi kulli hayati muslim bẹ́ẹ̀ ni manhaj ń bẹ níbi ó ń bẹ níbi gbogbo ìṣẹ̀mí mùsùlùmí kullul khutta allati yasiru alayhi al manhaj wọ́n ní gbogbo lànà gbogbo láyìn gbogbo ojú òpó tí mùsùlùmí bá ti ń tọ̀ náà la máa pè ní manhaj bí irú yìí tí mo fi tì sí ọ̀dọ̀ àáfàá ọmọ ìyá wa Ìlọrin yìí pé manhaj àáfàá yìí fi rọ́ọ̀dì òun náà ni pé yóò sá fàbùkù kàn yín ṣá tó bá ṣọ̀rọ̀ dùn fún yín kó dẹ́dà Dr. Fadul níbi wáàsí wọn ní manhaj tí gbogbo àná máa nísìnyí manhaj wọn ni wípé báwọn ajá náà tí wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú wọn yá wọ́n ní manhaj wọn nígbà tá a bá ń ṣe lecture so gbogbo ìṣẹ̀mí mùsùlùmí láàmú rí mọ́ni àjùtí láàmú yín fi ń lògbèsè ayé rèé so wọ́n ní mọ́ni àjùtí wọn náà ná sheikh wọ́n sọ eléyìí pé gbogbo ìṣẹ̀mí mùsùlùmí wọ́n ní mọ́ni àjù ó wọnú àkídà ó wọnú ìbáàdà ó wọnú wà ó wọnú káràkátà èèyàn bó o ló ṣe ń ṣòwò bó o ló ṣe ń tà bó o ló ṣe ń bá àwọn èèyàn díìlì bákan náà ó wọnú gbogbo ìṣẹ̀mí láìfò mùsùlùmí gbogbo ìgbésẹ̀ tí n bá ti ń gbé náà ní manhaju ṣe kínni ló wọ ọbẹ̀ lẹ́ẹ̀ máa pè ní manhaju ẹ wo bí bàbá ṣe sọ so láti jẹ́ ká mọ̀ pé òun kẹnu ju àkídà lọ yóò wọnú àkídà yóò tún wọnú nǹkan míì àwọn ni amẹ́lẹ̀ àkídà wọ́n ní ṣùgbọ́n tí wọ́n ń pè ní àkídà fayurọ́dù biha aslul iman in tí wọ́n gbà lérò pẹ̀lú àkídà táwọn àfáà bá ń sọ ìtumọ̀ rẹ̀ èròǹgbà wọn lórí ẹ̀ òun náà ni àwọn àpìlẹ̀ gbàgbọ́ wa ma'na shahadataini àti ìtumọ̀ ẹ̀rí méjì ìjẹ́rìí nípa pé kò sí olùjọ́sìn fún kan lódodo àyàfi Allah àti ìjẹ́rìí pé dájúdájú òjíṣẹ́ ńlá Muhammad òjíṣẹ́ Allah ni wa muqtadahuma àti àwọn nǹkan tí méjèèjì kó sínú tá a gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú ẹ̀ hadha hiya al-aqida alfa wa Sheikh Fawzan wọ́n ní eléyìí ní tá ń pè ní al-aqida wọ́n ní eléyìí ní tí wọ́n ń pè ní kíni al-aqida. al aqida so sheikh fawzan sọ bẹ́ẹ̀ wọ́n lélẹ̀ ní tí wọ́n ń pè ní àkídà ọ̀rọ̀ wọn yìí nínú tíra wọn al-ajwibatul mufida an as'ilatil manahiji al-jadida ní ojú ewé seventy five ibẹ̀ ni wọ́n ti sọ eléyìí sọ wọn náà jẹ́ àmọ̀ wípé manhajù ní tá a bá sọ pé manhajù ìyàtọ̀ ń bẹ láàrin wọn àti àkídà mọ́ni àjò wọnú àkídà yóò tún wọnú nǹkan mi yóò tún wọnú nǹkan mi yóò tún wọnú nǹkan mi so àwọn tí wọ́n sọ pé ìyàtọ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n ń sọ náà nìyẹn ọ̀tọ̀ ni pé ọ̀rọ̀ tí dòkítọ́rù sọ pé tẹ́ ẹ bá ara nu mọ́ mọ́ni hajj ju ẹ ẹ yóò padà di nǹkan mi ṣẹ́rí yẹn náà ní ojú táwọn fi wò ó torí pé most of àwọn yẹn tí wọ́n padà ń di mutashadidun mukafirun mubadiun bidun indibat tí wọ́n ń kà farabàdà láì ní òṣùwọ̀n tó dúró dédé lórí ẹni ní táwọn náà parọ́ pé manhajú sálẹ̀fù ni so gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ alfawa ah, alamatu sheikh ubaid aljabiri hafizahullahu wa ra'a so ńgbà tí alfawa yìí tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n bi wọ́n ní irú béèrè báyìí kọ́lọ́mbà ni ṣe dáadáa fún wọn alfa wa yìí wọ́n wọ́n fọ èsì tẹ̀sí náà dó tó kún tó sì fọ́ sí wẹ́wẹ́ alfa wa ní nígbà tí wọ́n bi wọ́n béèrè nípa wípé hal hunaka farqun bayna al-aqidati wal manhaj wọ́n ní sí yàtọ̀ ń bẹ láàrin aqidati manhaj wọ́n fọ èsì sheikh ubayl al fọ èsì wọ́n ní al-aqidatu hiya ma yajibu ala almari itiqadu ufillahi azza wa jal wọ́n ní tá ń pè ní àkìdá òní tó jẹ́ dandan tó jọra yẹn lórí nìyẹn láti nígbàgbọ́ sí i láti ládìí ọkàn rẹ̀ nípa allah wa fi ma jaa min indihi àti tó jẹ́ irú àdìsọ́kàn tá a gbọ́dọ̀ ní sí nǹkan tó wá látọ̀dọ̀ allah wa ma jaat bi irusuluhu àti irú àdìsọ́kàn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí nǹkan táwọn òjíṣẹ́ mú wá wà àmúdù dàlíkà wà múlẹ̀ kásìrò wọn ni tó wá jẹ́ òpó àti àkórí àwọn nǹkan yìí òun náà ni àríkánù ìmánì síta ẹwọ nǹkan àwọn orígun gbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà allati hiya tó jẹ́ pé òun náà ni al-imanu billah wa malaikatuhu وكتبه ورسله واليوم الآخر والإيمان بالقدر خيره وشره يرون تشيك فوزان كا أونا تنكا وان ثم ما يتبع ذلك لينا وان كتتوا تلي تتلا وان تاوي مما يجب على المسلم اعتقاده نن تجيك ددان كي مسلم ينيرو ادي سوكان كون نيغباغبو بي وأنه حق وصدق كوبا توني ودودوني من أخبار الغيب ننو أوان يرو كوكو àwọn ìró tí wọ́n fún wa tó pamọ́ ka huduth alfitani lẹ́tí akhbara nabiyu sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ àwọn fìtínà tá nàbì fún wa nírò ń parẹ̀ pé yóò ṣẹlẹ̀ àwọn èyí tó já mi gbẹ̀yìn ayé ni àti tí ó ṣẹlẹ̀ láàrin àlè umma àti tí ó ṣẹlẹ̀ nù sàárè sáwọn èèyàn aw ka akhbari man madha mina nabiyyin wal mursalin àbí ìròyìn àwọn tí wọ́n ti lọ nínú àwọn òjíṣẹ́ àtàwọn ànábì tá ànábì sọ fún wa sawa'an ma kana min afil kitabi aw sunna èyí tó wà nù tírà alukur'an àti èyí tó wà nù sunna wa ahwalul barzakh àti bí sàárè ó ṣe rí àwọn àṣeṣe inú sàárè min na'imil qabri wa adabihi àwọn àyà àti kẹ́tì ń bẹ́ẹ̀ nù wa ma yajri fil qiyamati al-kubra àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní alkiyama níjọ́gbìn di alkiyama alkiyama ńláńlá ni. Al min nasbil hawd wal mizan was sirat wa ghayr dhalika pẹ̀lú wípé wọ́n gbé hawdu wọ́n gbé hawdu kalẹ̀ wọ́n gbó sunwọ̀n kalẹ̀ wọ́n sì gbé afárá sirat àwọn èèyàn gbogbo àwọn nǹkan yìí làwọn èèyàn wọ́n là kọjá lálùkìyàmà so ká nígbàgbọ́ sáwọn nǹkan yẹn bàbá wa ní wa amal manhaj wa amal manhaj ẹ̀ wárí tá pè ní manhaj fahuwa òun náà ni taqriru usuli din wa furu'ihi hada qawlu sheikh ẹ eléyìí ni ọ̀rọ̀ àfàwà wọ́n ní yìí pè ní manhaj òun náà ni taqriru usuli din fífi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn rinlẹ̀ wa furu'ihi àtàwọn ẹ̀túntún ẹ̀sìn ká méjèèjì rinlẹ̀ náà ń pè ní manhaj bó ti tọ́ àti bó ti yẹ ẹ́ so manhaj kó àkídà sínú manhajù ó kó àkìdá sínú ni àti suluk àwọn náà làwọn náà sọ yìí sheikh ubaid aljabiri wọ́n ní wa amal manhaj ẹ̀rí ń tán pè ní manhaj fa huwa taqriru usuli dini wa furu'ihi òun ni ká fi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn ká fi rinlẹ̀ àtàwọn ẹ̀túntún rẹ̀ المنهج وننطق المنهج هو الطريق الذي يقرر به المرء ونالي إلا نتيوميا في رلي يقرر به المرء أصول الدين وفروعه ìlànà tí ọmọ eh, èèyàn ń lò láti fi fi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn àti àwọn ẹ̀túntún ẹ̀sìn rinlẹ̀ náà ń pè ní manhaj ìlànà tá à ń lò láti fi fi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa àtẹ̀túntún rẹ̀ rinlẹ̀ láti ṣe ẹ̀sìn nípìlẹ̀ àtàwọn ẹ̀túntún alfuru àwọn tó jọrọ fíkíù ọ̀rọ̀ ṣẹ̀ríà tó jẹ́ pé ara ẹ̀ náà ni ọ̀rọ̀ bóòlù akírun bóòlù agbáwẹ̀ bóòlù ṣe ń practice irun rẹ bóòlù ṣe ń gbáwẹ̀ rẹ bóòlù ṣe ń ṣe hajj rẹ bóòlù ṣe ń ṣe muamalat òwò rẹ bóòlù ṣe ń kọyàwó bóòlù ṣe ń lọ́kọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àwọn fòróró nìyẹn àwọn tó já wọn ọ̀rọ̀ fòróró nìyẹn àwọn ìpìlẹ̀ àtàwọn ètùtù ìlànà tá à ń gbà fi lò wọ́n fi practice wọn òun náà ń pè ní manhaj tó túmọ̀ sí pé tá a bá sọ pé mánájà ti àkídà yàtọ̀ àwọn àfáà ti ń sọ abala tí wọ́n ń ta fàṣírè so kéèyàn kan á sọ wípé àwọn èèyàn fẹ́ dá ìjàngbọ̀n lẹ̀ wọ́n fẹ́ dá rògbòdìyàn lẹ̀ láàrin àkídà àti manhaj wọ́n fẹ́ yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ìkan náà sì ni wọ́n ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ yẹn òkun tó ilmiyan ọ̀rọ̀ yẹn òkun tó ilmiyan kò kún tó so manhaju wọnú àkídà ni ṣùgbọ́n kì í ṣe pé àkídà ni wọ́n ń pè ní manhaj ṣùgbọ́n manhaju wọnú àkídà àmọ́ tá a bá ń sọ̀rọ̀ manhaj yóò kó àkídà sínú tó jẹ́ usulu dín yóò sì kó àwọn ṣẹ̀ríà ẹ́n gbogbo ẹ̀ muamalatu yóò kó sínú tá à ń pè ní furu' dín yóò sì kó àwọn akhlaqu bó o là á máa wùwà bó ìwà mùsùlùmí yóò kó sínú so àwọn yìí wọn ń pè ní kíni al tá a bá fẹ́ gbàgbọ́ yẹn tán pè ní almanhaj bákan náà alfa wa sheikh ubaid aljabiri wọ́n tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn yìí wọ́n ní fa in kana hadha tariq muwafiqan lil kitabi wa sunnati wa sirati salafi salihi fa huwa manhaju haqqi wọ́n ní ojú ọ̀nà tá ń gbà fi lo tá ń gbà fi ṣẹ̀sìn ìpìlẹ̀ àtàwọn ẹ̀túntún rẹ̀ tó jẹ́ àwọn ọ̀rọ̀ fòró táwọn afáàmọ́ ń pè ní fòrúwà wọ́n ní tó bá jẹ́ pé ìlànà tó bá kìtàbù àti súnà mu àti ojú ọ̀nà àwọn ẹni ìṣáájú dáadáa wọ́n là máa pè é ní manhaju haq manhaju tó dáa manhaju òdodo wa in kana mukhalifan tó bá yapa sí i fahuwa manhajun fasid burúkú là pè yẹn wal islam mu'allafun min hadhayn wọ́n ní tán pè ní islam ó fọ́ọ̀mù látara méjèèjì ni sihatul mu'taqad kí àkídà gbádùn kó lálàáfíà wasalamatul manhaj àti kí manhaj ìlànà tá à ń gbà fi practice ẹ̀sìn wa usulan wa furu'an kó jẹ́ ìlànà tó náà gbádùn soye wọ́n ní fala yanfaku ahduhuma anil akhar kò lè dádúró ẹ lè rí àkídà kẹmà manhaj ẹ lè rí ṣẹ̀ríà kẹmà manhaj bẹ́ẹ̀ sì ni kò sí ń tá a ní manhaj tí ò bá kó àwọn nǹkan yìí sínú. No? wọ́n ní faman fasada manhajú u fasiku wọ́n ní gbogbo ẹni tí manhajú ẹ bá fi lè bàjẹ́ ẹ lọ fẹ̀mí balẹ̀ pé anna hadha nabihun nabihun min fasadi akidatihi akida rẹ̀ ló bàjẹ́ ni manhajú fi bàjẹ́ fàyidà stakọ́mẹtì àkìdá takìdá bá dúró déédéé alẹ́lùwájú tó gbádùn tó wà lórí ojúpọ̀nà tó gbádùn istakọ́mẹlì dhalika manhaj wọn ni ẹni ó ṣe kínní yóò gbádùn so tá a bá fẹ́ wo eléyìí ká lọ wo kẹsẹ̀tì al-idah wal-bayan fi kashfi ba'di tara'iki firqati al-ikhwan ojú alákọ̀ọ́kọ́ tó jẹ́ tasjilatu ibn rajab as-salafiyya so wọ́n ti ṣe tafrig wẹ̀ tafrig àkọ́jáde rẹ̀ ní mínka yìí bákan náà màá ti sheikh rabi al-madkhali náà wá alfa sheikh rabi al-madkhali kọ́lọ̀ ń bá ní kó tún bá ní àti ẹ̀mí gígùn lórí dáadáa fún àlùfáà wa náà bàbá dáadáa bàbá ẹ̀sìn àfẹ́sìn ẹ̀ẹ́ nínú ìbéèrè tí wọ́n bi àlùfáà wa yìí wọ́n ní alhunaka farqun bayna almanhaj wal aqida wọ́n ní àlùfáà wa ǹjẹ́ yàtọ̀ ń bẹ láàrin manhaj àti aqida wa in kana baynahuma farqun tí yàtọ̀ bá ń láàrin méjèèjì fahal hunaka madkhalun li ahli tahazzub min qilali dhalika tafriq ǹjẹ́ àwọn tí wọ́n já wọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ lè rọ́nà wọlé láti ibi káṣíọ̀ ń pinya láàrin mẹ́nájọ àti àkídà yẹn toró náà ni tó ń dọ̀pọ̀lọpọ̀ láàrún pé ah ẹ rí i pé ọmọ ìyá wa nílọrin yìí ó ń ta fàṣí pé iṣẹ́ ti dáhùn lára dòkítọ́rù àmọ́rú iṣẹ́ tó dáhùn irú irú àwọn irú ẹnìkan tó bá sà ti wá kálẹ́fà iṣẹ́ ti dáhùn lára ẹ̀ náà nù bẹ́ẹ̀ nìkan náà ti sọ ń jọ́ngbà kan náà nìyẹn tó ní àwọn markazu amukoko yẹn àwọn ìkọ̀wánu tí wọ́n ń takò gan-an wọ́n gbowó náà fi ń takò wọ́n inú yín náà ni ní n táyà lè dìfẹ́ǹdì wájú ọlọ́run tẹ́nìkan náà tún jáde tó náà tún ní síyáṣà là ń ṣe ọ̀rọ̀ ẹnìkan ẹ̀ hàmálà rẹ̀ lórí gbogbo àwọn àfa ọ̀rọ̀ tó jáde pé ó lè jẹ́ pé jọ́tẹ́ bá sọ ọ́ lẹ́lòmíì tó mọ̀ yìí pé nǹkan yẹn ó tiẹ̀ lọ láàrin yẹn àtẹnìyẹn ẹ̀ẹ́dẹ́ hàmálà rẹ̀ lórí gbogbo èèyàn ẹ̀ẹ́dẹ́ ní mú pípè kẹ́ ẹ pe ẹni tí ọ ẹgbọ́ ohun re wípé ń gbọ́ tẹ ẹ sọ báyìí ẹ kọ báyìí kí lè rí tẹ fi sọ bẹ́ẹ̀ kí lè rí tẹ fi kọ́ ẹ̀ẹ́ka hàmálà rẹ̀ lórí ẹ̀ẹ́dẹ́ fi ṣe hukmu lórí gbogbo àwọn èèyàn àbòsí nìyẹn ni ya wa yìí náà sọ pé iṣẹ́ iṣẹ́ ti ń dáhùn lára pé ti ń dáhùn lára pé ti ń ẹgbọ́n tí Sheikh Rabi sọ wọ́n bi wọ́n pé ṣé tá a bá ṣe yàtọ̀ láàrin manhaj àti àkídà ǹjẹ́ ó fi ààyè lẹ̀ fáwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ láti ríbi sáwọ láti ríbi torí bọ̀ láti rí nǹkan láti rí nǹkan sásí lábẹ́ kí náà wá sọ kọlọ̀mbani sọ àfẹ́sìn àfáwà Sheikh Rabi kọlọ̀mbani sọ wọn bàbá ní èsì àwọn lórí ẹ̀ ni wípé. tọ́bùán léyìí tí ó clear tí ò ní ìrújúnú òun náà ni wípé almanhaju qad kathura alkalamu fihi ọ̀rọ̀ pọ̀ lórí ń tàn pè ní manhaj wal hadithu anhu fi hadha al-asri lásìkò tá a wà yọ̀rọ̀ pọ̀ gan oríṣiríṣi ọ̀rọ̀ ó lọ nípa manhaj kò manhaj manhaj kò manhaj irú yìí tí ó fẹ́ máa ṣẹlẹ̀ yìí náà bí aksima kana inda salaf ní ìyàtọ̀ ní òdì kejì tí ń bẹ lọ́dọ̀ àwọn aṣíwájú wa rere kọ́díyẹ́kọ́d yẹ́dkuruna kẹlmẹta manhaj wa minhaj wọn láwọn aṣíwájú wa yìí wọ́n lè sọ gbólóhùn manhaj ẹ lè gbọ́ gbólóhùn minhaj lẹ́nu wọn lákin ṣùgbọ́n ma kana indahum hadha al-lahaj bil so ما كان عندهم هذا اللجو المنهج لكن wọ́n ní وان àwọn àròyé gbẹ́mi sí omi ò tó fàǹfà àwọn ẹjọ́ wẹ́wẹ́ táwọn èèyàn rò nípa manájú kò sí lọ́dọ̀ àwọn sálàf ẹgbọ́n tí wọ́n sọ wọ́n ní láàkín ṣùgbọ́n ma kana indahum hadha al-lahj bil manhaj wọ́n nínú gbogbo àwọn àròyé àròyé àròyé àròyé táwọn èèyàn rò nípa manájú kò sí lọ́dọ̀ àwọn kìnnìkan àwọn salaf ẹjọ́ fún mi ṣẹ́jú kan ẹjọ́ ṣẹ́jú kan ẹjọ́ so in tí alfa wa ń sọ wọ́n ní pé ṣùgbọ́n ma kana indahum hadha al-lahaj bil manhaj kó wá jẹ́ pa ní nǹkan míì tá à ń rò lẹ́jọ́ tá à ń rán tá à ń sọ sọ sọ sọ ju mẹ́rin àjùlọ wọ́n ní kò sí yẹn lọ́dọ̀ àwọn salaf ní tí Sheikh Rabi sọ nìyẹn o ó fẹ́ fara pẹ́ ní tí Sheikh eh, Dr. Fadilu náà sọ pé ká máa tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ nafsu shay náà ni Sheikh Rabi náà So pé ما كان عندهم هذا اللهج بالمنهج، لكن ما كان عندهم هذا اللهج بالمنهج. lahaj bil manhaj wọ́n nílò àwọn àtẹnumọ́ àtẹnumọ́ àtẹnumọ́ pa manhaj manhaj pé kò sí ìyẹn lọ́dọ̀ àwọn salaf ṣùgbọ́n a lè gbọ́ gbólóhùn manhaj minhaj lẹ́nu wọn ṣùgbọ́n pé kó wá jẹ́ pé àtẹnumọ́ tẹnumọ́ bi dawam káròyé wá pọ̀ wọ́n ní kò sí ìyẹn lọ́dọ̀ àwọn kíni àwọn salaf ọ̀rọ̀ tí àlùfáà wa Sheikh Rabi tí wọ́n sọ ònìyàn wọ́n ní kò síyàn lọ́dọ̀ àwọn salaf àwọn à ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní lákìn máa ẹ̀ ní wọ́n bí náà jọ. náà wọ́n ní ṣùgbọ́n irú àwọn àròyé báyìí kò sí lọ́dọ̀ àwọn àwọn tá à ń pè ní sálàfù yìí nípa ọ̀rọ̀ almanaj lakin wọ́n ní ṣùgbọ́n lamantashara nígbà tó di pé àròyé rẹpẹtẹ nípa manhaj manhaj manhaj manhaj tó di pé fọ́nká ìtọ́rọ̀ as-salafiyuna ó padà di pé àwọn salafiyun padà di pé wọn ò rọ́gbọ́n dá hmm? an yaqulu almanhaj almanhaj kánà padà máa pariwo kí ni manhaj manhaj manhaj wọ́n ní àwọn salafiyun àwọn náà padà di pé wọn ò rí ọgbọ́n dá láti máa pariwo almanhaj almanhaj so lẹ́yìn náà bàbá wa fi ń lẹ̀ wípé ṣùgbọ́n ó padà tí àwọn náà débi pé àwọn náà padà wà forced láti lè ṣe ìyàtọ̀ láàrin manhaj àti al-aqida pé kínní yẹn padà mú àwọn náà wà first láti lè ṣe ìyàtọ̀ láàrin manhaj àti kínní àti àkídà tí sheikh náà sọ nam ìyẹn jẹ́ ọ̀rọ̀ ti sheikh Ruslan eh, sheikh Rabi al-Madkhali hafidhahullahu wara'a nam sheikh Ruslan sheikh Ruslan nínú ọ̀rọ̀ wọn kan nínú tírà. داعم منهاج النبوة داعم منهاج النبوة بي page 394 afáwa yìí sọ ń bẹ̀ nígbà tí wọ́n béèrè béèrè lọ́wọ́ wípé hal hunaka farqun bayna al-aqidati wal manhaj wọ́n ní ṣe yàtọ̀ ń bẹ láàrin àkídà àti manhaj lọ́wọ́ sheikh rasulan náà sheikh rasulan ní al-manhaj a'ammu min al-aqida wọ́n manhaju ìtumọ̀ rẹ̀ ó fẹ̀ ju àkídà nìkan lọ ìtumọ̀ rẹ̀ ju àkídà nìkan lọ kẹsọ pé manhaju náà ní àkídà àkídà máa ní manhaju sheikh rọ̀sálà ní ìtumọ̀ manhaju ju kátó ní àkídà nìkan lọ ìtumọ̀ àámù minal àkídà nìyẹn pé ìtumọ̀ rẹ̀ ju kẹ́tù nítumọ̀ àkídà nìkan lọ awa ni al manhaj in tan pè yakunu fil àkídà ó máa ń wà bí wa fi suluk ó máa ń wà níbi ìbáàdà wal akhlaq ó máa ń wà níbi ìwà wal muamalat àti bá a ṣe ń díìl bá a ṣe ń ṣe pẹ̀lú àwọn èèyàn nígbà tí nǹkan bá pa wá pọ̀ wa fi kulli hayati muslimi ó báyìí ló sì máa ń wà ní gbogbo ìṣẹ̀mí mùsùlùmí kullu al-khuttati allati yasiru alayha gbogbo ojúpọ̀nà ìlànà tí mùsùlùmí bá ń tọ̀ yusamma al-manhaj náà ń pè ní kíni manhaj ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọnu tíra sheikh fauzani ni al-ajwibatul mufida ó ní bàbá yìí náà ń tírìtì tán ṣàlàyé táwọn náà tán fi tán fi dáhùn àwọn ni amẹlẹ akida ẹrí akida ti ẹfa yọrọọdù biha aslul iman so ìpìlẹ̀ gbàgbọ́ náà ni wọ́n ń gbà lérò pẹ̀lú ẹ̀ wàmánà shahadatayn àti túmọ̀ Shahada méjèèjì ìjẹ́rìí nípa Allah àti òjíṣẹ́lá Muhammad wa muqtadahuma àti àwọn nǹkan tí méjèèjì kó sínú tó bí hadhihi iyal aqida wọn lélẹ́yìn ni tí wọ́n ń pè ní aqida wọ́n separate ẹ̀ ń bí àlàyé nínú ọ̀rọ̀ wọn ní tẹ̀síwájú àwọn ni. Uh, أني المنهج هو الإسلام عامة وأن المنهج أني إسلام لاكوتا من توحيد الله سبحانه بكن يوشي الله لو كان شوشو واتباع سنة رسوله صلى الله عليه وسلم بكن لنا النبي وجونا النبي والحذر من الشرك والبدع كن يوشورا فون إبو أتادادالي وهو الإسلام في سننه إن تنقل المنهج منهج ó ní islam pẹ̀lú kákó súnà rẹ̀ àwọn tó jẹ́ mustahabu súnà nú ẹ̀ sínú wa mandubatihi wa wajibatihi àtàwọn ọ̀ranyàn rẹ̀ wa arkani àtàwọn orígun rẹ̀ wa shurutihi àtàwọn májẹ̀mú rẹ̀ wa fima ata fihi min hurmatin wa karaha bákan náà àti àwọn nǹkan tí islam kó sínú tó ń bẹ nínú islam láwọn tó jẹ́ ìwà tí wọ́n kórìíra ká ṣe ẹ̀wùgbọ́n tí wọ́n kà ní manhaj wọ́n ní fàwọ́ shari'atullahi tammatil kamilatu shamila so manhaju ni òfin ọlọ́run tó pé tí ò láyọ̀ kúrò as-saliha li kulli zamani wa makan tó bá gbogbo àsìkò àti gbogbo àyè mu wal aqida àwọn ni ẹ̀rí aqida ń tiẹ̀ takunu fil umuri al-ilmiyati al-itiqadiyati al-khabariya òun ni ń ṣe aspect tiẹ̀ náà ni àwọn tó ni ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbàgbọ́ àwọn ọ̀rọ̀ tó pamọ́ tán fún wa nírò nípa rẹ̀ min haisu tasdiqiha wal imani biha léyìí tó ní ń ṣe pẹ̀lú ká gbà gbọ́ ká sì ní gbàgbọ́ sí ká gbà lódodo ká sì ní gbàgbọ́ sí kal imani billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal qadar wal yawmil akhir ẹ̀wọ̀n táwọn náà kà wọ́n ní wà fi umumil mughayyabat àti gbogbo àwọn nǹkan tó pamọ́ allati atati sunnatu bi ithbati sidqiha tí sunna nabi ọ̀rọ̀ anabi fi jódodo rẹ̀ rinlẹ̀ ka adhabil qabr gẹ́gẹ́ bí yanu sari walhaut àti abata nabi wasirat àti afárá táwọn èèyàn ó tọ̀ kọjá lórí iná lọ sínú aljanna wa àti ntó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní wà qadiyati ma'na al manhaj ìtumọ̀ mẹ́nájú tí lè wá ní mẹ́nájú lè wá nítumọ̀ fíìlù zoomi jáde-ti ahli sunnati wal jama'a pé kéèyàn ó jẹ́ni tí ó wà tí ó dúró déédéé lórí ojú ọ̀nà àwọn ahli sunna wal jama'a wa ma alayhi salafuna salih àti àwọn sálàfù wa aṣíwájú rí fíìlù zoomi sunnati wa aliha níbi ìdúnímọ̀ sunna àtàwọn ahli sunna wal wuqufi didda ahli shirki wal bid'ah wal àti kéèyàn ó wà kéèyàn ó jẹ́ olùtakò alátakò sí àwọn oníbídíà àwọn olùṣẹbọ àwọn olùsẹlọ́n wal maasi fi jami'il umur alhaditha níbi gbogbo àwọn ọ̀rọ̀ tuntun tó bá ń ṣẹlẹ̀ alimukhalifa li sunna tí ò bá sunna nẹ́bi mu wa mujanabatu alil firaqi wal ahzab ó jìnnà sí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àdọ́là àwọn ẹgbẹ́ tó sọnù tí ò sí lórí ojú ọ̀nà allati atat tahmal shi'ar al-islam èyí tó wá láti máa wá gbé orúkọ islam lórí máa mukhalafatiha lahu tó ń tipó ń yapa islam lórí àwọn àgbékalẹ̀ rẹ̀ bal wa muharabatiha lahu bismil islam tó tún já pé tó ń ja súnà lógun pẹ̀lú orúkọ islam wal manhaj wọ́n ní tá pè ní manhaj a'ammu min al-aqida òun ìtumọ̀ rẹ̀ kọjá kátú ní àkídá nìkan ìtumọ̀ mẹ́nà juju ó ju kátú ní àkídá nìkan lọ wa huwa mutadamminun laha àmọ́ ó kó tuma àkídá sí ó kó àkídá sínú wọ́n ní wala aqidatu akhassu àkídá òun nítumọ̀ tiẹ̀ lọ́tọ̀ wa hiya mustalzimatun lil manhaj tó sì já pé àkídá náà ni ó gbọ́dọ̀ ní manhaj nínú fasihatul manhaj dalilun ala salamatil aqida tí mánàjú bá ti lè lálàáfíà tó bá gbádùn yóò máa túmọ̀ sí pé àkídà náà ṣe kí ni ó lálàáfíà àwọn àparí ẹ pé sábàtàn Allahu wa iyyakum ala tawhid wa sunna kọ́lọ̀n ọba kó fi ẹsẹ̀ gbogbo wa nílẹ̀ lórí tawhid àti sunna ọ̀rọ̀ líle so ọ̀rọ̀ líle náà máa parí ọ̀rọ̀ yìí pẹ̀lú lórí ọ̀rọ̀ kan tí àfa ọmọ ìyá wa nílọrin yìí tó sọ nípa wípé dókítọ̀rù wọ́n fi rinlẹ̀ wípé inú Qur'an ààyè kan náà lẹ́tì rí ọ̀rọ̀ manhaj pé Qur'an ò máa ránu máa ránu máa ránu máa pé Qur'an ò máa ránu máa ránu máa ránu máa so pé ṣùgbọ́n ọ̀rọ̀ àkídà gbogbo àyàtò Qur'an ló wá láti ṣe àfihàn ilẹ̀ àkídà ọmọ ìyá ẹ wá ní àyínìke ni dókítà ọmọ àwọn ọmọ àyínìpadà àyínìpadà tán àwa mọ̀ ohun àwọn wà fi yé wọn kò kò sí special ńbẹ kò sí jẹ̀dídò ńbẹ ṣe rí tẹ́ bá wo áyà yẹn gangan nígbà tá ọlọ́run bá ń sọ̀rọ̀ ọlọ́run bá ní lè kú lé ní gbogbo àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan lè kú lè minkum ja'alna shir'atan wa àyà yẹn ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ ń bẹ̀ ẹ jẹ́ kí n wáyà jáde jọ n fẹ́ ṣe alukur'an quote àǹfààní àti lè mú jáde wá ó sì wà ní ìtòsí àǹfààní àti mú jáde wá wà nítòsí so ká má kó tiẹ̀ balabala àyà kur'an ni ṣír jẹun wáyà yẹn wá hmm, torí àwa tá a bá gbọ́ náà ká lè ba àmà kíní ń bẹ ní inú ẹ̀. so ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ní ìdúdú díẹ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala nínú suratu al aya 48 so allah subhanahu wa ta'ala wa ń sọ pé likullin ja'alina minkum ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa àwọn ànábì ọlọ́run ọba bọ̀ ọlọ́run wa ní likullin ja'alina minkum shir'atan wa minhaja ọlọ́run ọba ní gbogbo ìkọ̀ọ̀kan nínú yín náà la fún ní òfin sharia wa minhajan àti ìlànà ìlànà bí kuraani ṣe sọ nìyẹn so ìyẹn ṣe rí àyà yìí tá a bá ń sọ̀rọ̀ nípa manhaj lọ́nà tó fẹ̀ẹ́ ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa mẹ́nájú nípa aspect ọ̀rọ̀ àkídà àyà pọ̀ nù Kùránì tá a lè fi fi yẹn rinlẹ̀ àmọ́ tá a bá ti gbọ́ pé tá a bá ti mú pé mẹ́nájú àti àkídà ìkankan náà ni a ṣì ọ̀rọ̀ tú àmọ́ tá a bá gbọ́ yé wípé mẹ́nájú ìtumọ̀ mẹ́nájú kọ́ ni ìtumọ̀ àkídà mẹ́nájú fẹ́ ìtumọ̀ rẹ̀ ju kẹ́ẹ̀tù ní àkídà nìkan lọ báwọn Fatima sọ pé almanhaj a'ammu min al-aqida pé manhaju kẹnu ju àkídà lọ that is ìtumọ̀ rẹ̀ ju kẹ́ẹ̀kan tú sí àkídà nìkan lọ ìtumọ̀ táwọn àbá ń sọ nìyẹn tábà tí wàá gbọ́ pé ìtumọ̀ manhaju ju kẹ́ẹ̀ tú sí àkídà nìkan lọ so ye ẹ ti mọ̀ wípé minhaju tí al-Qur'an ń sọ ń bẹ̀ yẹn kìí ṣe ọ̀rọ̀ àkídà nìkan ní sọ kìí ṣe ọ̀rọ̀ àkídà nìkan ìlànà bẹ́ẹ̀ ti ṣe ìbádà náà ṣe kínni ó ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ṣíríà àwọn òfin tọ́lọ́wọ́n ọba ṣe ìlànà bẹ́ẹ̀ ti wá lòfin òun bẹ́ẹ̀ ti ṣe ìbáàdà ńbẹ́ńbẹ́ lẹ́fìrí pé àwọn ìbáàdà tù láàrin àwọn ànábì ọlọ́run máa ń ní àwọn ìyapa díẹ̀ díẹ̀ síra wọn ó máa ń láwọn ìyàtọ̀ díẹ̀ díẹ̀ síra wọn ọlọ́run lè ntọ́lọ́run fẹ́lẹ̀ yìí tó kà kún ara ẹ̀sìn tí ó ṣe fún un ó lè má fẹ́lẹ̀ yìí tó ti lọ ntọ́lọ́run sì fẹ́lẹ̀ tó ti lọ ní ó lè pààrẹ́ kó má gbé fún eléyìí tó dé gbẹ̀yìn lẹ́yìn rẹ̀ so bí wọ́n ṣe ṣe islam yẹn a máa láwọn àyàtọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n àkídà wọn yóò jọra ṣẹwàá tàbá fẹ́ tàbá fẹ́ tútù mọ́ tàbá fẹ́ tú manhaj àbí minhaj tàbá fẹ́ tú pé a fẹ́ lò fún àkídà nìkan ẹ̀hẹ́n ẹ wàá rí àyà tó pọ̀ ńbẹ nínú alukur'an bákan náà tẹ bá fẹ́ lò fún ojú ọ̀nà anabi àtàwọn sọ̀hábà ẹ wàá rí àyà tó pọ̀ nínú kur'an tí ó máa tọ́ka sí i irú ẹ̀ làwọn àyà tí ọlọ́run ọba ti sọ báwa láṣẹ pé kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni àyà manhajun náà ni pé ìrẹ́ ànábì sọ fún wọn pé tó bá jẹ́ pé bá nífẹ̀ẹ́ Allah fattabi'uni ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ànábì so manhajun nìyẹn náà túmọ̀ sí. nínú ẹ̀ làwọn àyà tẹ́tí wọn tí ọlọ́run ọba ń sọ wípé ulaika alladhina hada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 àyà yẹn náà manhajù nípa wípé ojú ọ̀nà tá a gbà fi ṣe gbogbo ẹ̀sìn wa òun ni kì í sọ̀rọ̀ àkídà nìkan tó gba àwọn àyà tá a kà á lẹ̀ yìí pátá kò ń ṣe àkídà nìkan làwọn àyà yẹn ń tú kì í ṣàkídà nìkan ó ń tú bá a ṣe ṣẹ̀sìn bó la ṣe máa ń ṣẹ̀sìn lákìídà ni ní sùlùkù ìbáàdà ni ní akhlaq ní muamalat gbogbo jawanibu gbogbo aspẹ́tì ìgbésí ayé mùsùlùmí gbogbo abala ìgbésí ayé mùsùlùmí bó o ní ó ṣe lò ó yóò lò ó lórí manhajú islam sòyẹn ló fà tó jáde pé kò sí àyàtẹ̀ fẹ́ mú wá tí ó wàá tún manhajú sí àkídà nìkan bẹ́ẹ̀ ṣe fẹ́ tù yẹn kò sí àyàtẹ̀ lè ní mú wá tí ó tún sí àkídà nìkan so láwọn àyàtò tó ń sọ̀rọ̀ nípa ìtìbá ìtìbá ìtìbá so ìtìbá o ìsìláàmù generally ní oṣù kínní ní ó sọ so torí ẹ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó já sí pé ọ̀rọ̀ tó èmi ò rò pé ọ̀rọ̀ kan tó tó pé káwá torí ẹ̀ lára sí pé ah iṣẹ́ ti dáhùn ti ń ba ẹ̀sìn jẹ́ mánájú yìí wọn máa kan no no no no no rárá abala yìí a gbọ́dọ̀ ṣàkíyèsí so àwọn àfáà tí ó sọ pé kankan náà nínú dáhùn ń bẹ ṣùgbọ́n àwọn afa àtọ́ tí ó ṣe yàtọ̀ rẹ̀ wọ́n ń bẹ dáadáa yẹn dẹ̀ ní tó correct wípé tẹ́ ẹ bá ń tún manhajù sí àkìdá mistake ni manhajù yóò kó àkìdá sínú yóò wọnú àkìdá yóò ṣiṣẹ́ ń bẹ̀ ẹ lò nù àkìdá torí irinṣẹ́ irinṣẹ́ tá a fẹ́ lò níbi nǹkan púpọ̀ ni so ẹ lò níbi àkìdá ẹ lò níbi suluk ẹ lò níbi akhlaq ẹ lò níbi muamalat ẹ lò níbi gbogbo àwọn jawanibu hayatu mùsùlùmí so ló fà tó fi já sí pé ìtumọ̀ rẹ̀ kọjá kátó nítumọ̀ àkéídà nìkan gẹ́gẹ́ báwọn afáṣe máa ń sọ pé almanhaju a'am minal àkéídà so wal àkéídà tó àkásù pé àkéídà adátumọ̀ tiẹ̀ ní lọ́tọ̀ manhaju nítumọ̀ tó kọjá kẹ́ẹ̀tù sí àkéídà nìkan hadha wal ma'na so kò jù bẹ́ẹ̀ lọ very simple sábẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àti àwọn àfa eh, àti ọmọ ìyá wa yìí náà àtàwọn àlùfáà wa yìí náà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́lọ́wọ́n ọba kó ṣàlékún ìdáyẹ ẹnìkọ̀ọ̀kan wa àlékún ìmọ̀ tí ó ṣàǹfààní tí ó wúlò fún wa láyé àti lálùkìyàmà kọ́lọ̀ kó ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa àmà eh, àsìmọ̀ tán ṣùgbọ́n yìí tá a mọ̀ yìí àbẹ̀lọ́hún kó fi sọ wá dẹni re kó jẹ́ ó sọ wá dẹni ọlọ́hun kó sì jó là kò ń bi kó já ríbi mórí bọ́ kò ń bi àdádálẹ̀ àti ṣíríkù àti gbogbo tí yàn fi máa kọlu gba ọlọ́run ọba lápapọ̀ ọlẹ́lá ilaha illallah hada wa sallallahu wa sallam ala nabiyina muhammad wa ala alihi wa sahbi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.